ijó àṣà yìí ni ó kọ́kọ́ ṣáájú eré orí ìtàgé tí wọ́n pè ní Midnight Hotel eré orí ìtàgé ọ̀hún èyí tí ọ̀jọ̀gbọ́n Fẹ́mi Ọ̀ṣọ́fisọ kọ òun ló ń sọ nípa àwọn ìwà ìbàjẹ́ èyí tí ó ń ṣẹlẹ̀ láwùjọ tó fi dórí adarí búburú àti ìwà àjẹbánu àti àwọn ìwà mìíràn èyí tí eré ọ̀hún tí ó ń sọ nípa ẹnìkan tí ó ní ilé ìtura nítorí pé ó ń wá láti ní owó lápò ara rẹ̀ tí ó fi yàrá mẹ́ta tí ó fi yọ yàrá mẹ́rìndín ní ogójì ní ilé ìtura náà. ìrírí ọ̀hún ó ló ń sọ nípa ìwà àjẹbánu àti ìwà ìbàjẹ́ pẹ̀lú àwọn oríṣiríṣi ìwà ìbàjẹ́ títí tó fi dórí lílo ọmọ kékeré ní ìlòkulò láti mú ìyanjú bá àwọn ìṣòro yìí láwùjọ ni wọ́n ṣe ṣe àgbékalẹ̀ eré orí ìtàgé náà fún àwọn olùwòran eré ọ̀hún jẹ́ èyí tí ó kọ́ni lọ́gbọ́n tí ó sì lani lọ́pọ̀lọpọ̀